kárí pé à ń ké ní alaalẹ́ ká tó sùn kódà ká sọ pé èèyàn ya ọ̀lẹ pátápátá níbi kíké alukur'an ọ̀kan nu súrà méjèèjì yẹn tàbí méjèèjì ó dáa kó máa pàápàá alimulik. Sura ságídà ó lè má fẹ́ lọ garaga látara pé sùjúdù wà mbẹ ságídà wà mbẹ tí yìí ó fẹ́ mọ bùkátà sí pé ọgbọ́n ló kọ́kọ́ sàlùwàlà so látara ìkọ́lẹ̀ múlíkùn tiẹ̀ kò ní ságídà nínú gbìyànjú kó o máa kà ṣe gbogbo nǹkan tó bá lè protẹ́tì wa tá a fi ní farakínyà kankan lẹ́yìn ikú wa ẹ̀jẹ̀ amójútó gbogbo tó bá lè protẹ́tì wa tẹ́sán sọ pé kínní yìí o ìdáàbòbò ìdáàbòbò ló jẹ́ níbi ìyà nínú sàárè lọ́jọ́ àjíǹde àti lẹ́yìn ìdájọ́ ẹ dákun ẹ má jẹ́ àfojú bíntín wò àwa náà fojú ara wa rí gbogbo àwọn tá a ti gbé sínú sàárè pé ohun yòówù kí wọ́n pàdé nínú sàárè a ní nǹkan kan tá a fẹ́ ṣe mọ́ tá a bá pàdé ìyà wọ́n ń jẹ lọ́nu tá a bá sì pàdé ìkẹ́ wọ́n ń gbádùn lọ́nu. ibi tí yóò sì wá máa jẹ èèyàn nítorí ó lérè o ṣẹ́ká sọ pé wọ́n bá múyàn sátìmọ́lé tí àbá ń jẹ èèyàn kálọ̀ tiẹ̀ tí ìrè èèyàn tiẹ̀ gan àwọn èèyàn míì tọ́ba wọlé mọ́ ní ẹ dákun òbí báyìí ni mo wà ẹ bá ń lọ sọ́nlé wọ́n ti mú mi sí bíbá yìí oṣù kẹrin oṣù kẹrin rèé at least o sì láǹfààní kó o sì ké gbàjarì abi. ta ni wọ́n gbọ́ rí tó ké gbàjarì bẹ́ẹ̀ nínú sàré. ọba ti bọ́ bẹ́ẹ̀ ó ti bọ́ bẹ́ẹ̀ nù. ọ̀rọ̀ òkú mi sì jẹ́ pé ká sí tán kó dìde náà rò ó kó sátẹ̀lé wa pé ha ẹ má lọ. <laughs> ohun tí ọ̀rọ̀ òkú mi jẹ mọ́. nù kó sáré dìde gíragídà kó sáré dìde kó tẹ̀lé wa pé àyèmẹ́gà mílẹ̀ àbúmbọ̀lẹ̀ ń lọ à. abágán <laughs> ò ní dúró. <laughs> wàhálà àwọn kálukú ọ̀họ̀ ni. ṣé mo sọ ìtàn afa kínàpè àfa wọ́n ń ah, pè lóko kàyéfì kan báyìí òkè adú ni bàbá yẹn wà ìmọ̀ bóyá ó ti kú àbí ó ti kú o àfa wọ́n sáà ń dókọ̀ kan báyìí ìtàn yẹn ni pé bàbá yẹn ó sì yàwó fẹ́ ó fẹ́ àlìjẹ̀nù tó wá ní àwòrán ènìyàn ó fẹ́ àlìjẹ̀nù àlìjẹ̀nù yìí kò mọ̀ pálìjẹ̀nù ni ó sì bí ọmọ méjì fún àwọn ọmọ méjèèjì sì jẹ́ ọkùnrin so àlìjáná ìwà ṣe bí ẹni kó ń kú wọ́n mì í kò mira wọ́n mì í kò mira wọ́n wá wọ́n wá wẹ̀ wọ́n kírun sí la ẹ sì mọ̀ ṣe sí àwọn àfa wa ńlẹ̀ Yorùbá pé kò sí nǹkan tí wọ́n ṣe tí wọ́n lè ṣe bídíà pẹ̀lú ẹ̀ wọ́n sin òkú tán wọ́n wá jókòó wọ́n wá ń ṣe fìdáwù àbí kí náà wọ́n ṣe wọ́n wá ń ṣe é fún un lọ́wọ́ wọ́n ń ṣe aságáfù láàlọ́wọ́ pé kọ́ lọ́n forí jókòó wọ́n sì sin òkú síwájú ta so ọkọ̀ jókòó ọ̀fọwọ́lẹ́rán ìyá ọkọ náà jókòó fọwọ́ lẹ́rán àwọn èèyàn jókòó káàkiri àwọn gbogbo àwọn àwọn ará bá àtẹ́jọ́ súnmọ́ra wọn wọ́n jókòó nígbà tó dẹ̀ kan náà wọ́n rí i pé sàárè tí àwọn sin wọ́n rí i pé yèèpẹ̀ ń tú ó ń túgá ó ń túyá wọ́n kọ́ sí wọ́n wọ́n wò pé ṣé adìẹ ló ń tan orí sàárè ni àbẹ́yẹ àbátẹ́gùn kò yé wọn sẹ́ni bí orí sàárè ṣe ń tú díẹ̀díẹ̀ yẹn àwọn èèyàn ti ń <laughs> àwọn èèyàn ti ń sá ohun tó ṣẹlẹ̀ èyí èsì ọ̀rọ̀ fàbù bàbá tó sọ ọ́ mo ti fi àwọn méjì mọ̀ wọ́n àwọn méjì mọ̀ bàbá inú yín kí ó lérè mo fi bàbá yìí hàn Abu Muhammad mo fi bàbá yìí hàn wọ́n so kì í sọ̀rọ̀ fàbú yèèpẹ̀ tú pákó tí wọ́n fi kan kó sí kìíní yìí ó sí pákó yẹn ó sí ṣé nígbà tí èkè fi sí pákó. <laughs> kò sẹ́ni kò sẹ́kù ẹnìkan mọ́ níjókòó kò sẹ́kù ẹnìkan mọ́ níjókòó àyàfi bàbá yìí tó jẹ́ ọkọ lọ́jọ́ náà lọ́hùn àti ìyá ọkọ àti àwọn ọmọ méjì tóbìnrin ti bí gbogbo àwọn ìgbẹ́mọ̀ ti sá lọ. kíní dìde mi ò fẹ́ pè lókù mi ò fẹ́ pè ní òkú torókù ò lè dìde mọ́ ò lè dìde mọ́ ìyẹn ni ìgbàgbọ́ Islam tó tó yanjú òkú tí ó dìde ọdọ̀ gbé àjíǹde so kíní ìdìde nu sáré pẹ̀lú aṣọ tí wọ́n fi dì í ó sì tu gbogbo aṣọ ó tu gbogbo òwú tẹ́ fi dímú rẹ̀ ó yọ dáalẹ́ ìyá ọkọ ìyá ọkọ dúró ìyá ọkọ náà fẹ́ sá ìyá ọkọ fẹ́ sá according to bàbá yìí bàbá yìí ló sọ pé ìyá mi ẹ má sá ẹ̀yin kọ́ lẹ pa ìyá sì pa ọmọ tí ń pọ̀n lẹ́yìn tó fi kú ọbẹ̀ lẹ́yìn ìyá ọmọ tí ó ti ń rìn tó bímọ lé ìyá mú lọ́wọ́ so aṣọ tí wọ́n fi dì í o tú ọba lọ́kàn ó ó ó yàn pé dábàá fẹ́ di òkú obìnrin wọ́n á ràn bíi kaba kí wọ́n tó gbé rápà wọ̀ so ètò ìrànbí kaba ń ó gbé wọ̀ sọ́rùn èyí rápà ń ó ju méjì lẹ̀ ẹyọ kan ń bẹ̀ ọlọ́mára. ní àsìkò yẹn ìmáàmù tó fẹ́ bọ́ òkú tọrọ àforíjìn wọn ò rí mọ́ o mọ́là rọ́wà sí wọn ò rí mọ́ ẹlòmíì sáde àbá rẹ̀ ó tún kú ọ̀làbá rẹ̀ ó tún mórí lẹ́nu tí hẹlẹhẹlẹ gbogbo àbáwá pa lọ́lọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ ku bàbá yìí àti ìyá ọkọ bàbá yìí ní ọba jáde ọjáde kúrò nù sàré ọjáde kúrò mbẹ ọwá ń bọ̀ ó mórí lé ọ̀nà ẹnu ọ̀nà ibi tí ìyá ọkọ ẹ̀ wà. ọkọ ní òun lọ kọ́kọ́ kàn lójú ọ̀nà òun dó síwájú màmá òun òun ló wà láàrin méjì ó gbẹ ẹgbẹ́ òun kọjá ìsà ń kùn ó ń kùn bí olúkoyin ó ń kùn òun ṣàdùn digbí pé òní lónìí jẹ́ èmi kọ́ ni mo pọ́ ìyá mi sì kọ́ ló pọ́ gbogbo tó bá fẹ́ dá lára lónìí dá lára gbogbo ayé ti sá wọ́n ti sá owó tí wọ́n ti pa wọn ò kó lọ. wọn ò lè kówó lọ mọ́. nígbà tí kinní ìdọ́dọ̀ ọkọ ọkọ gálẹ́gbẹ̀ẹ́ ọ ń rìn bíi wọ́n ní rìn bí ayaba ni bí rìn bíi ọlọ́lá kò rìnrìn gàùgàù kò rìnrìn jàùjàù ó sì dùn síwájú ìyá ọkọ ó sì náwó sí ìyá ọkọ báyìí. ọkọ kọgbú sí ìyá rẹ̀ pé ọmọ tẹ́ ẹ fà lọ́wọ́ òun ẹ̀fun ìyá sì fi lé lọ́wọ́ bó ṣe pààyàn ó tún náwọ́ ọkọ ní sọ́ọ̀tún gbà kejì ni ọ́sàtún kùn ẹgbẹ́ fún ìyá bá tún yọ ọmọ lẹ́yìn ó tún gbé fún un. kọ́lọ́mọ̀jẹ́ rántí ọkọ bàbá yìí o bóyá kéré rèé rántí ẹ̀ àbí abu muhammad àwọn méjèèjì yẹn mo ti fi bàbá hàn wọn lókè adú níjànà rè fín rántí ọkọ bàbá mọ́ ah ọ lè má ti kú lè má ti kú ti tàgbà náà so ohun tá fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ó kílè mọ́mọ́ méjèèjì ó sì pẹ̀yìn dà ó lọ ó gba bisari ẹ̀ kọjá kò kú sínú ẹ̀ ó lọ bàbá ní àwọn sì wò báyìí tí ń kó ọmọ méjèèjì tó ń bí láyé lọ́rùn lọ́jọ́ náà lọ́rùn àwọn sì ń wò ó ọmọ yìí lọ. tí mo kọ́kọ́ gbọ́rọ̀ mo gbọ́ ní nineteen ah, ẹ jẹ́ ń wo ṣé mo sábà máa ń gbàgbé déètì ẹ̀ ń sẹ̀ máa ṣí ni mo gbọ́ ní nígbà yẹn mo sì wà nú iṣẹ́ jálàbì nígbà mo kọ́kọ́ gbọ́ mo sì wà lára àwọn jálàbì gbà yẹn eh, that was late 1980 jálàbí náà la wá ṣe ní ọ̀dọ́ jálàbí wa kan ní uh, ayé kí ló kọ ẹ̀ oríta pèrè kátólítì oríta pèrè ti ń jẹ́ gbélé kalẹ̀ ibi skul gudu wílì yẹn adékilẹ̀ area bẹ́ẹ̀ bàbá mi ti ju ọ̀rọ̀ ńlẹ̀ pé ẹ dákun ẹ̀yin àfa ìjókòó àdúrà la wà yìí ọmọ òun méjì òun wá wọn òun ò tí ì rí wọn ó ti pé thirty years báyìí ah. àkọ́kọ́ tẹ̀sí bóyá ọmọ rìn lọ ni ò rí ọmọ mọ́ ni àwa níṣẹ́ kéde lórí rédíò ni à ìkéde lórí rédíò ràn tí n tó ń fẹ́ sọ yìí báyìí kásá báyìí káwò di sẹ́ni ah. gbà yẹn ìròrí àwọn ẹlẹ́bọ oníṣìí nínú ọpọlọ wa ń gbà yẹn so. Ah wọ́n ní ṣebí wọ́n ní òkú máa ń jí àkúdà àyà nù wọ́n náà sì kọ́ ọmọ rẹ̀ fàkúdà àyà ibi tí mo gbé kànú létà tí mo wá kúrò láàrin àwọn jálàbì tí mo á dùn sún náà ọ̀rọ̀ yìí wá máa ń wá sórí ẹ̀mí mi wípé ẹ̀sìn èèyàn ó sì kọ́ ọmọ lọ ẹ̀sìn lẹ́ẹ̀rí sí bàbá yìí ò mọ̀ parọ́ sá bàbá yìí sọ pé kábọ̀ ń bẹ lọ́gọ́ náà lọ́hùn pé ọmọkùnrin méjì tóun kọ́kọ́ bí láyé òun ò rí wọn mọ́ mo tún wò pé só lè máa parọ́ sá wọn á ní wọ ọlọ́run bàbá yìí mọ bí ó ti wá a kàn pàdé lódò ń jálàbí ni ọlọ́run mọ jẹ́ ń tún pàdé bàbá yìí lẹ́ẹ̀kan sí i mo sábì sínú àdúrà máa pé mo tún fẹ́ tún ọ̀rọ̀ ń gbọ́ abẹ́mi ni mi ò gbọ́ dáadáa ni àbálà ni mo sáà ń wò kí ni ah, ṣé kí ni sì rí ní tòótọ́ bẹ́ẹ̀ nígbà tó wá dọgọ́ tí kí olóòrè fẹ́ fẹ́ ìyàwó ìyá kẹnẹtì ìyá àfíìsì àbí kí ni ọkọ ọmọ rẹ̀ abdulazizi ọjọ́ tí ó fẹ́ ìyá abdulazizi gangan bàbá yìí wà nínú àwọn àfáà àdúgbò wọn bàbá tó sọ̀rọ̀ yẹn ní 1980 ó wà ní ará títì lọ́láwọ̀ láàrin bàbá ń wà nù bàbá tó wá gẹ́gẹ́ bí bàbá tí wọ́n pè mo sáà ń wu bàbá yìí nù bàbá tó ní wọ́n kọ́ ọmọ ọ̀hún lọ rèé àbóhùn ni àbóhùn kọ́ gbogbo bá a ti wà ń jókòó òun mo sáà ń wo bàbá òun mo sáà ń wò mo sáà ń wò mo tún wá ń mo rántí ọdún yẹn sẹ́yìn pé ó jọ bàbá yìí ó jọ bàbá yìí anyway mo mọ tí màá ṣe tá a bá ti parí ní tá a bá wá ń ti bàbá yìí sẹ́yìn ńlá pé ọ̀kan nínú wa bàbá nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lọ́dún báyìí ṣé ẹ̀yin kọ́ lẹ sọ pé wọ́n kó ọmọ yín lọ ni bí mo ti sọ ọ̀bá ní bẹ́ẹ̀ ni ṣé ẹ bá rí ni mo dà èmi ọ̀bá yìí rọ mọ̀ mo fẹ́ kọ̀ǹfàmù pé ṣé ẹ kọ́ mọ̀ ṣe pé bàbá ń bàbá mi ni mo lọ mú ó lóun ní ẹ̀yin ni ó ní ẹ ẹ̀ sì tí ìrọmọ náà láwọn ò tí ì rí i ó láwọn ò tí ì rí ọmọkùnrin méjì ní à máa ń dọ́gbọ́n sọ fún àbámọ́mọ́dé pé bàbá yìí gan sí èèyàn gan ni sá torí ìṣẹ̀lẹ̀ tó ń sọ yìí according to intestine sọ ọ̀rọ̀ jínù lélẹ́yìí ọ̀rọ̀ jínù ni ọ̀dà bàbá ibo gangan lẹ́yìn bàbá ni à ilé òun òun rèé sẹ́ẹ̀rí tẹ́ bá dé ẹ bá dé ìyànà rẹ fín lókè àdú ká sọ pé ẹ̀ ń bọ̀ láti bus stop ẹsẹ̀ máa lọ sí ọ̀nà òde ajé ẹ̀rẹ̀ tá bá ti dókè àdú ẹ kàn ìyànà rẹ fín ìyànà rẹ fín o tí a kì í máa sì kà ń bẹ̀ ń bẹ̀ sàn pé ní mọ́sáàsì lánàá sẹ̀ òkè lẹ́gbẹ̀ẹ́ títí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí tẹ́ bá ti gbọ́ sẹ́yìn mọ́sáàsì o igi fútù kan wà ń bẹ̀ igi fútù kan wà ń bẹ̀ lẹ́yìn mi bí gúrúpù tù yẹn ọ́fíìsì àjọ kan wà bẹ́ẹ̀ ilé ilé bàbá nù n bá ní bàbá ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ̀já abayín délé mo sáfẹ́ mọ irú yàn tí bàbá jẹ́ mo fẹ́ fi kọ̀nfàmù nǹkan tí Islam sọ pé òkú ò lè dìde àfi lọ́jọ́ àjíǹde n bá mú Abu Muhammad lọ́wọ́ ìbáyà kélórì tẹ̀lé wa nítorí àmọ̀ kíkọ̀ sùọ́ mo má bú mọ́mọ́ lọ́wọ́ àwájọ lọ ṣé rí ń gbà táwọn onúlé bàbá táwọn onúlé bàbá wàláhì sùmọ̀bìláì ṣé ẹ mọ bí Abidjan bí iléeṣẹ́ rẹ̀ ṣe rí nínú fíìmù àwọn àsọ̀rọ̀ àwọn àsọ̀rọ̀ àwọn àsọ̀rọ̀ àwọn igbá hẹ̀rìmà hẹ̀rìmà hẹ̀rìmà ibi tá a wọ lọ́nu o ah Baba, ìwọ ni gbogbo eléyìí ah ó ní iléeṣẹ́ rẹ̀ ah so iṣẹ́ tẹ̀ ń ṣe náà ní tẹ́ ẹ ti fẹ́ yàwó ó ní bẹ́ẹ̀ ni ah báwo gan lẹ ṣe fẹ́ arábìnrin yìí ṣé ẹ mọ bàbá ẹ wọn làwọn mọ bàbá rẹ ṣé ẹ mọ yẹ ẹ wọn làwọn mọ yẹ ẹ lè ṣe àmọ́ ní sẹ́wọ̀n pé alágbára làwọn pẹ̀lú iṣẹ́ ìṣègùn so àwọn ń lọ nínú oko ló yọ sáwọn ó sì rẹwà àwọn sì bá sọ̀rọ̀ ìfẹ́ àwọn sì mú wálé àhá ọ̀rọ̀ yìí ti yé mi <laughs> ọ̀rọ̀ yìí ti yé mi èèyàn kan lè fẹ́ jínù lè fẹ́ jínù òun lè fẹ́ ẹ má fọ̀rọ̀ yín da ìgbàgbọ́ rú máwọn èèyàn lọ́wọ́ ẹ̀sìn ní tá a bá fẹ́ fẹ́ yàwó a gbọ́dọ̀ mọ mi tó sú èyí kan rí obi lójú ọ̀nà ẹ sì hé wálé ó sì ń bímọ fún yín ẹ mọ tó ti jábọ́. jínù lẹ́fẹ̀ẹ́ àlìjẹ̀nú lẹ́fẹ̀ẹ́ ó kàn gbé àwòrán èèyàn wọ̀ ni bẹ́ẹ̀ lomi ṣe gbé wálé mi mọ̀ wọn o torí ọmọ. ma. àna àna ìyàwó rẹ̀ ọmọ wọn ọmọ wọn ó ní bàbá ọmọ bàbá rẹ̀ olóòn níyà ọmọ ìyá rẹ̀ ọmọ ẹbí ẹ̀ kankan ọlọ́run mẹ́jọ fálíjẹ̀nù ẹni tó ṣerú rẹ̀ ibi tó yọrí sínú odidi ọmọ méjì wọn kò lọ títí dìgbà tá a tó wá rí bàbá yẹn bàbá yẹn ò tí ì ráwọn ọmọ yẹn o. ìyẹn ti lọ nìyẹn o ọmọ mi lòkù tí ó bì so ohun tí máa ń ṣẹlẹ̀ nìyẹn fún ẹ̀yin tẹ́ ẹ bá kàn pàdé obìnrin lójú títì pàápàá jùlọ ẹ̀yin oníkàá ẹ̀yin oníkàá tẹ́ẹ̀kan gbé wọn lífì yóò ti wá wọjú yóò ti wọmú ẹ̀fẹ́ mọ bí ó ti wá ṣe wa wàá mọ̀ pé nígbà tí ayé jágbọ́n pé ká máa tọpasẹ̀ ibi táwọn ti wá ẹ̀mọ́ tó tún wá ṣe nísìn wọ́n tún wá lọ rẹ́ǹtì bàbá wọ́n lọ rẹ́ǹtì ìyá òun náà máa yíwọ́ o a máa yíwọ́ o tí wọ́n kàn lọ rẹ́ǹtì bàbá kan nígbà tí wọ́n náà bá rẹ̀ nìkan ní ìsìtọ́ ní ẹ ẹ̀ dádì mi ti kú mo sì rí àfa kan ló ń fẹ́ fẹ́ mi sọ wá ló ń fẹ́ mọ dádì wa kẹ́ẹ̀kan bá ń sọ pé èyí náà ni dádì mi náà ni tó sì bọ́ gbé bẹ́ẹ̀dì bọ̀gìnì tó wáyé wá jẹ <laughs> tó gbélé ọ lọ́wọ́ tó ń yà jẹ ọmọ ní èmi gan bàbá rẹ èmi gan bàbá rẹ ìjọ òní ń bọ̀ ọmọ tó mẹni tó bí tó dóńdó bàbá fún. tó dóńdó ìyá fún ẹ a máa yíwọ́ o wàhálà a máa yíwọ́ kọ́nà kó sànù wa ni o. ẹ jẹ́ ká wá dúró ń bẹ̀ wọ́n kí n má gbàgbé ó kù díẹ̀ kí n gbàgbé mo fẹ́ fi àsìkò yìí kí àfàwọ̀ àgbà fọdílátù sheikh tajudeen al-adabi. hafizahullah mo ń fi àsìkò yìí mo fi ń kí bàbá wa fún àṣeyọrí ìfọmọlọ́kọ eléyìí tí wọ́n ṣe ní àná gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ni pé ọmọ mẹ́ta àbí ọmọ mẹ́ta. ọmọbìnrin mẹ́ta ok ọmọbìnrin méjì lọ́lé ọkọ ọmọkùnrin kan ṣe ìgbéyàwó ọmọbìnrin kan ọmọkùnrin méjì wọ́n sin ọmọbìnrin kan fún ọkọ fún Dr. Sharafdin Gbadebo ń kí àwọn náà lọ́tọ̀. wọ́n wá tún sin wọ́n tún wá fẹ́ ọmọbìnrin méjì pààrọ̀ <laughs> wọ́n rìlíìsì ọ̀kan lọ́dọ̀ tiwọn wọ́n fi gba méjì wọlé aláwo bá ní fi àlùbáríkà sí o ah. sheikh wa náà dr sharafdin gbadebo barakallahu lakuma wa baraka alaykuma wa jama bainakuma fi khairin Allah bá ní fi àlùbáríkà sí ìjókòó ìgbéyàwó yín o àwọn ọmọ tí àwọn àfáà tí wọ́n sì di ọkọ ìyàwó lánàá tí wọ́n jẹ́ ọmọ fún àwọn àfáà wa kọ́lọ́wọ́n ọba kó bá ní fi àlùbáríkà sí ìgbéyàwó tiwọn náà o. Uh, kì í ṣe gbogbo ayé la máa retí níbi ìjókòó igi tàbí ìjókòó wọ̀límọ́tò nìkan ṣùgbọ́n gbogbo ẹni tí ọba dé ti gbọ́ rẹ̀ wípé ìgbéyàwó ó wáyé láàrin mùsùlùmí kan àti mùsùlùmí kejì òun náà ni a fẹ́ fún kó fi àdúrà ránṣẹ́ sí wọn àdúrà tá a bá sì ṣe lẹ́yìn ọmọ ìyá wa nínú àdúrà tí máa gbà ló wà kọ́lọ̀wọ̀n bá kó gba àdúrà náà kí àwọn bàbá wa náà kọ́lọ̀ jẹ́ ká rí wọn pẹ́ lórí dáadáa Islam bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn àfáà wa tí wọ́n wá sí ìjókòó yẹn ní àná bẹ̀rẹ̀ lórí àfáà mi pàtàkì Sheikh Isa. Akidele sọ̀dàwùdín ah, àti sheikh baba ah, baba naja sheikh abdulwahid abdulhamid kí aláwọ̀ jẹ́ kárí gbogbo wọn pẹ́ lórí dáadáa kí aláwọ̀ kọ́ bá ní san wọ́n ní ẹ̀san olóore lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa fọdúlátù sheikh tajudeen al-adabi àti dr àdùkútúr sharafudin gbadebo kí ọlọ́run ọba kọ́ba ní wà pẹ̀lú gbogbo wọn níbi tó ń kálukú wọn wà aláwo fi dáadáa yóò fi kárí ẹnìkọ̀ọ̀kan wa so kíyẹn máa jẹ́ ti ìkíni kú oríire fún ti ìgbéyàwó àti ìfi àdúrà ránṣẹ́ sí gbogbo àwọn ìdílé tí ọ̀rọ̀ ìgbéyàwó náà kàn aláwo fi dáadáa kárí ẹnìkọ̀ọ̀kan wa o. kí ló tún kàn? ọyọ ẹgbàá fi sẹ̀bí ìláyìí. ẹ̀bá fi sẹ̀bílì láàyè ká ká fi ṣe àwọn ètò wẹ́rẹ́wẹ́rẹ́ tá a máa fi ṣe àdúgbò ti wá ẹsẹ̀ lágbára wọn láwọn kan tún lọ jí kébù àbí kíni wọ́n lọ jí nǹkan ká níbi transformer láti gbà yìí àwọn ẹ̀ níná à ń woná lọ́ọ̀kan báyìí ni à ń wò lókèèrè di ìlú òkèèrè láyé kalẹ̀ kálá sànù wa. kí ni tí a sọ pé kọ́pì àwọn ọ́díò sí. mo lérò pé kò yẹ kí owó rẹ̀ ó pọ̀ tó báyẹn.